ó fi yòókù lẹ̀ ó jí àyà yẹn ó jí láàbọ̀. wàtámátí kalimatu rabbika ó tún jẹyọ nínú súrọ́tùlì àárọ̀f Quran seven ayah one thirty seven. Quran seven ayah one thirty seven ọ̀rọ̀ yẹn tún jẹyọ níbẹ̀. suratul araf quran seven aya one thirty seven gbólóhùn wàtámátí kálímátù rọ̀bíkà ó tún jẹyọ níbẹ̀ yẹn náà ní ibi tí Allah subhanahu wa ta'ala tí ó ti ń sọ pé. وأورثنا لقوم الذين كانوا وأورثنا لقوم الذين كانوا يستبعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون arígbólóhùn wàtámátì kálímátò rọ̀bíkà níbẹ̀ yẹn náà. àtúrì nínú súra Hud Quran eleven aya one one nine illa man rahima rabbuka walidhalika khalaqahum wa tammati kalimatu rabbika la amla anna jahannama min aljinnati wan nasi ajma'in so tuturi wa tammati kalimatu rabbika mirisa gulam ahmadu ọwọ́ á ní ọlọ́run sọ wàtámátì kẹlímọ́tò rọ̀bíkà lọ́lọ́ ń sọ kalẹ̀ fún un ọlọ́ jí ìbẹ̀rẹ̀ ó jí gbólóhùn kan nínú àwọn àyà tá a kà yẹn o lè ní ọ Mirza Ghulam o lè gidi ní ọ yéé jalè Al-Qur'ani mà. àyà mirza gulam ó tún jí gbólóhùn kan nínú kùránì fún àwọn ìjọ amadíyà gbólóhùn náà ni aláìsà haza belehaki aláìsà haza belehaki ó lọ jí mú ó jí fún ìjọ amadíyà ó lọ jí nínú quran six ayé àtàtì. Quran six aya thirty. níbi tí Allah ti sọ pé wàláwó tààrọ ìwùkì fún alárọ̀bìhìm kọ́ọ̀l àlẹ́sà hádà bẹ̀lẹ̀ hákì kọ́ọ̀lù bàlá wàrọ̀bìnà kọ́ọ̀l fàzùkúlẹ̀ àzábà bima كنتم تكفرون ó lọ yọ nínú adúrú àyà yìí ó lọ yọ àlẹ́yìísà háàdá bìlẹ̀ olólùwọ́n tún sọ yẹn kalẹ̀ fún òun náà mẹ́rìnsà gulam amadu olè ní ọ yẹ jalè yẹ jalè alukurani ma àyà míì mirza gulam ahmadu o ó tún jalè àyà míì nínú alukur'ani fún ìjọ rẹ ìjọ amadiya ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún ọ wípé wàbáṣírí lẹ́dínà àmànù ànàlàhùn kọ́dàmà sídìkín ìndàrọ̀bìhìm wàbáṣírí lẹ́dínà àmànù ànàlàhùn kọ́dàmà sídìkín ìndàrọ̀bìhìm ojímú ni ibi tó ti jí mú rèé àṣírí ẹ ti tú ó jí mú nínú súràtù Yunus Quran ten aya two ibẹ̀ ló ti lọ jí mú ibi tó ti lọ jí mú rèé suratu Yunus Quran ten verse two níbi tí Allah ti sọ pé àkánálì náà sì ájábá an awhayna ila rajulin minhum an anzirin nas wa bashiril amanu anna lahum qadama sidikin inda rabbihim qala likafiruna. إن هذا إن هذا لساحر مبين أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال لكافرون إن هذا لساحر مبين mirza gulam ahmadu alikazab ó wá lọ jí wàbáṣírí lẹ́dínà àmànù ànàlàhùn kọ́dàmà sídìkì ní ìdárọ́bìhìm ó wá jí mú. ẹ̀yin tẹ́ ẹ tò sẹ́yìn mirza gulam ahmadu ẹ̀ rí ìyàn tò sí lẹ́yìn tí ń jí àyà àlùkùránì ẹ̀yìn ẹ̀lẹ́tòsí àṣírí ẹ̀ sì ti tú. àyà míì tí mirza gulam ahmadu tún lọ jí mú wá rèé o wàtlù àléhìn mọ òhìyà ilayka min rabbika. mirza gulam ahmadu ọlọ́lọ́run tún sọ àyà kalẹ̀ fún òun wípé wàtlù àléhìn. ma uhiya ilayka min rabbik ọlọ di ara yẹn mú ni ó ó wàá panẹ bíi tiẹ̀ ibi tó ti jí múre nínú suratul an'am quran six aya one oh six ibẹ ló ti jí mú níbi tí Allah ti sọ pé ittabi' ma uhiya ilayka min rabbika. la ilaha illahu wa a'rid anil mushrikin ittabi' ma uhiya ilayka min rabbika la ilaha illa huwa wa a'rid anil mushrikin mínísà Ghulam Ahmadu ọba lọ jí ma uhiya ilayka min rabbika ọlọ jí mú ó jí mú ọwọ́ àlọ́ fi gbólóhùn mi pànẹ́bí tiẹ̀ pé wàtlu alayhim ma uhiya ilayka min rabbika. yé jalè áyà lùkùránì mọ́ àṣírí rẹ ti tú. mirza gulam ahmadu ó tún jalè áyà míì nínú àlùkùránì. ó ní ọlọ́run sọ àyà fún òun wípé tààrọ̀ àyúnàhùm tẹ̀fí ìdùmínà dàmù tààrọ̀ àyúnàhùm tẹ̀fí ìdùmínà dàmù. ó jí ni o ibi tó ti jí rèé suratul ida Quran five aya eighty three ibẹ̀ ló ti jí i Quran five. àyà eighty three ibẹ̀ ló ti jí i níbi tí Allah ti sọ pé nínú Quran alákànlé tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wípé wa idha sami'u ma unzila ila rasul tàrọ a'yunahum tafidu mina dam'i mimma arafu mina lehaki. yekulu na roba na-amanụ na-afakpo na ma-ashọ ahididi ii. ewu aduru aya yi n'ezigbo amadu ọgọsibee ọ bụla a lọọ fa bọlọm tarọọ aịanụm tefidumina damwiri ọ bụla ọ fa yọ ọ wani ọlọ nsọ kàlè fún ọhụ taa n'ọmọ wípé. ara odidi aṣọ láti yọ ankachifu jáde tani ọmọ bẹ́ẹ̀ ẹ́ àgbákò ní Mirza Ghulam Ahmadu o àgbákò gbáà ni ọwọ́ abẹ́ ẹ̀sìn jẹ́ ni. ẹ tún wò áyà míì tún rèé tó tún jí mú. ó ní ọlọ́run sọ àyà fún òun wípé ìyẹn nínú súrọ́tùlù ìsìtìftà rẹ̀ fún ìjọ rẹ̀ ìjọ amadíyà ó ní ọlọ́run sọ àyà fún òun wípé rọ́bà náà ìnáná sẹ̀mìínà munadiyan yunadi lili iman ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun ó lè ibi ó ti wá jire òun. Sura Ali Imran, Quran three verse one ninety three, ibẹ̀ ni Mirza Gulam Ahmadu ti wá jalè ẹ̀. Odidi àyà yẹn rèé bọ́lọ̀ ń ṣe sọ ọ́ kalẹ̀ gẹ́lẹ́ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. na innanna sami'na munadiya. ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ẹ wá dúró àyà olórí kóńsà Mirza Ghulam Ahmadu ó wá lọ jí ìdẹ̀rẹ̀ rẹ̀. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ọwọ́ ajíbẹ̀ yẹn mú ọwọ́ ni ntọ́lọ́ ń fún nù. ta ni pé di múrè àyà ọ arákùnrin yìí tí nǹkan wa ń ọ ni. tán bá ní tara ayé ń ṣe èmi ò tí ì rẹ̀ ń táyé ń ṣe tó Mirza Ghulam Amadu o torí ayé gidi ní ṣe yìí o dípò kó o lọ jí epo lọ́jà kí wọ́n fọ́ngi lórí kó o lọ jí àlùbọ́sà kí wọ́n lù ọ̀nkú mọ̀ kó o lọ jí bàtà kí wọ́n kó kòbókòbó ó rí yẹn jí má ó wá gá sí pé áyà àlùkùrá ní ló wá ń jí. ẹ tó ti lọ bí jíjí àyà ni ohun tó ti lọ bẹ̀ ni pé ọpẹrẹ ẹ̀ ní màdí àtayése kò rí ayé tún ṣe ọpẹrẹ ẹ̀ ní màsíù táwọn retí kò di yísá ọmọ mariama ó sì ń pèrè ẹ̀ bẹ́ẹ̀ ó tún wá pèrè ẹ̀ lánàá bí àti òjíṣẹ́ ẹ̀ńbàsì ti pèrè ẹ̀ lánàá bí àtòjíṣẹ́ ó di dandan fún un kó ní tọ́lọ́ sọ̀kalẹ̀ fóun rè torí pé kò sánẹ́bì kan kò sóbìṣẹ́ kan àfi kọ́lọ̀ ń bà sọ̀rọ̀ ó wò pé tóun ti wá pera àwọn lánàá ibi tóun ti pera òun lóbìṣẹ́ ọ̀nà wo lòun ó gbà wá fi nǹkan han ayé tọ́lọ́ náà bò ń sọ̀rọ̀ ọba lọ bọ́ sínú ní bá ń jí ní bá ń tó wá di mú lódìdí àbí láàbọ̀ yóò apanẹ bíi tiẹ̀ yóò fi ọ̀rọ̀ míì kún bẹ̀rẹ̀ yóò fi ọ̀rọ̀ míì kún láàrin yóò fi ọ̀rọ̀ míì kún níparí ìyẹn làwọn ìjọ amadíyà ni wọ́n ń dunnú sí. ẹkún ọjọ́ àlèkìyàmọ̀ rèé o fún ìjọ amadíyà ẹkún ẹkún ọjọ́ àlèkìyàmọ̀ rèé. ǹjẹ́ yìí lè fi àṣírí tí mò ń tú yìí ǹjẹ́ yìí lè bọ́ sórí rédíò kẹ́ ẹ mọ̀ kàbọ́ta ǹjẹ́ ẹ tó bẹ́ẹ̀ láti ju ẹ ti ń ṣe wáàsì ǹjẹ́ èyí tó bẹ́ẹ̀ tí àìsí ń bẹ lọ́wọ́ àwọn àfáà yín ǹjẹ́ ẹ tó bẹ́ẹ̀ láti gbé bọ́ síta kẹ́ ẹ fi ṣe wáàsì kẹ́ ẹ máa ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún Mirza Ghulam kẹ́ ẹ máa kà á kẹ́ ẹ máa kà bí mo ṣe ń kà yìí ẹ ṣe bẹ́ẹ̀ rí láyé yín ṣẹ̀ wá lérò pé àní yín lọ́wọ́ ni àárọ̀ yìí lọ́wọ́ káyé lè mọ̀ pé àṣé ẹwà bẹ̀sìn jẹ ni àṣé ẹwà bẹ̀sìn jẹ ni ẹwà tún ẹ̀sìn ṣe. àyà míì tí Mirza Gulam Ahmadu tó tún jí ó tún lọ jí àyà kan wípé wàdá ìyàn ìlàlọ́ọ̀. وسراجا منيرا وداعيا إلى الله وسراجا منيرا ẹ níbo ló ti jí ibi tó ti jí rèé o ó lọ jí nínú suratul ahzab ó jí nínú sura ahzab quran thirty three verse forty six ibẹ̀ ló ti jí níbi tí Allah ti sọ wípé. wàdá ìyàní ìlàlọ́hì bí ìdílé wàsírọ́jà mùnírọ́ wàdá ìyàní ìlàlọ́ bí ìdílé wàsírọ́jà amadu ogbologbo leni ní. nígbà tó fẹ́ jẹ́ àyà lọ yọ bí ìdílé yìí ètò ń jírè tẹ́tìrì wàdá ìyán ìlà lọ́ọ̀hì wá sì rọ́jà mùnírọ́ ibi tó ti wá jírè wàdá ìyán ìlà lọ́ọ̀hì bí ezi nìyí bí ezi nìyí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáà ní dààmú pé bẹ́ẹ̀ ló ti yí ni tẹ́ ẹ mọ̀ pé tó lè bá jí nǹkan tó bá fẹ́ tà nínú ìṣesí olè ni pé yóò jí lọ́tún yóò jí lọ́sì yóò papọ̀ mọ́ra wọn nínú ìṣesí olè ni pé tó bá jí nǹkan tó bá fẹ́ tà yóò pajú ẹ̀dà tó bá jẹ́ nǹkan ni yóò kùn ní yẹ́lò yóò hà ọkọ̀ ẹ̀ díẹ̀ yóò hà kù ń bẹ́ẹ̀ tẹ́mọ̀kọ́ ọkọ̀ méjì sí lára yóò hà kà kúrò ń bẹ́ẹ̀. Ahmadu ṣe nìyẹn ẹ wo bó ṣe ha bìyí nìyí ha kúrò ń وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ọwọ́ lọ yọ bìyìzìnì yìí ọwọ́ akọ wàdá ìyá ní ilà lọ́ọ̀ì wọn sì rọ́ọ̀jà mù ní rọ́. mínísítà gula mahamadu o ò lè ní ọ yéé jalè mọ́ yéé jalè kùránì mọ́. ẹ tún wò ó aya mi ìtún rèé tó tún lọ jalè rẹ̀ ó ní ọlọ́run sọ fún ohun wọ́n gbóhùn sọ̀rọ̀ nínú Sura al-istifta èyí tó ń gbà wá fún ìjọ amadiya ọlọ́lọ́run sọ pé innaka bi a'ayunina innaka bi a'ayunina.